The book of Psalms, chapter 8, orin Dáfídì, orí kẹjọ. Olúwa, Olúwa wa, orúkọ rẹ ti ní ìyìntó ní gbogbo ayé. Wọ́n tí ó gbé ògo rẹ kárí àwọn ọ̀run láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti ọmọ mú ni wọ́n ti ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ torí kí ìwọ kí o lè mú ọ̀tá olùgbẹ̀san ní ìdákẹ́jẹ́ nígbà tí mo ro ọ̀run rẹ iṣẹ́ ìka rẹ òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀ kílí ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀ àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ẹ́ wò ìwọ ṣáà dá lí onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ wọ́n sì ti fi ògo àti ọlá dé Eléadé ìwọ mú jọba iṣẹ́ ọwọ́ rẹ wọ́n sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ àwọn àgùntàn àti àwọn màálù pẹ̀lú àti àwọn ẹranko ìgbẹ́ àwọn ẹyẹ ojú ọ̀run àti àwọn ẹja òkun tí ó ń kọjá lọ nípa ọ̀nà òkun olúwa olúwa wa orúkọ rẹ ti ní ìyìn tó ní gbogbo ayé àmín.